kí ni súnà àwọn wo ni áàlù súnà ǹjẹ́ lódodo ni wọ́n máa ń ra mílíkì ráwàrà fi dákun ìdí pẹ̀lú ìyà bí wọn. Allahu akbar gòròbà. ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bíi irọ́ bíi àlọ́ wọn ni wọ́n pé tó jìnnà sódodo. èyí tí máa jà ràn ìrìn kiri ilẹ̀ bíi kòkòrò kòrò nítorí pé a kì í fọlá jiyàn finú rẹ jẹwọ. ló fi pè fún káwọn onísúnnà ó fàlàyé fi wà ìrẹ̀lẹ̀ fọ́hùn. ẹ ṣàyẹ̀mọ̀ wípé ẹni òwe jọ tiẹ̀ tí ọ̀pọ̀ ló gbẹ̀bí mọ́ra. àrùn ó máa gbọ̀ ní gbogbo ọjọ́ aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ ẹ̀ máa nínú rọ̀bà. إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيبوا يوم ياواتي امبوا نللكو ولوغلو السلام عليكم ورحمة الله وبركاته آه، pẹ̀lú yọ̀ndẹ́ Allah subhanahu wa ta'ala a ó máa tẹ̀síwájú lórí ètò wa al آه، gurabah èyí tí adin nasiha foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a máa tẹ̀síwájú pẹ̀lú sheikh wa abdulrafi'i aminullah bí tí àjọ ń bètò lọ láti ìjọ mẹ́jọ ẹ bá sáàmù sáàmù alẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu ohun àwọn sheikh wa náà ni a ti gbọ́ pẹ̀lú yọ̀ǹda allah subhanahu wa ta'ala ìpín ẹlẹ́ẹ̀kejì nínú tawhid òun náà ni a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé ṣàlàyé tawhidul fún wa níjẹ̀ẹ́jọ́ so ìpínlẹ̀ kejì àti ìpínlẹ̀ kẹta tafaddal ya sheikh alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallam tasliman kathira ẹ̀yìn tí a gbẹ́fún ọlọ́run wa Allah subhanahu wa ta'ala bí láti tọrọkẹ́ àdùgẹ́ fún anábíwa Muhammad alayhi abdul salatu wa tamu taslim na ní àyẹ̀ní fi àsìkò sọfọ́jú nípa ọ̀rọ̀ nípa tawhid gẹ́gẹ́ bí àwọn sheikh wa gẹ́gẹ́ bí wọ́n ti rí jazakumullahu khairan na ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tawhid gẹ́gẹ́ bá ti sọ fún ara wa ní ọ̀sẹ̀ tó kọjá pípín àkọ́kọ́ òun náà ni ìgbà ọlọ́run ọba pé òun nìkan lọ́ba dẹ́dà òun nìkan náà sì ni ọba tó ń tọ́jú ẹ̀dá tàwáhídì tó jẹ́ pé ń túbà pé òun náà ni ìmú ọlọ́run ọba nìkan ni ọba táwọn jọ́sìn fún ọwọ́ wa dàhú al-mustahiq al-ibada òun nìkan náà ni ọlẹ́tọ̀ọ́ká jọ́sìn fún pẹ̀lú ẹ̀rí pé kálíkà bí anna Allaha wal-haqq wa anna ma yad'una min dunihi al-batil gbogbo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun nìkan náà ni ọba tó lẹ́tọ̀ọ́ká jọ́sìn fún gbogbo nǹkan míì tí yẹn bá tó ń jọ́sìn fún ayẹ́pẹ́ èèyàn ń fún ẹni tí ò níwọ̀ èèyàn ń fún tọ̀hún ní ìwọ̀ yẹn nù ìwájọ́ ti fọwọ́n ọba Allah subhanahu wa ta'ala yìí ni ìmọ̀ lọ rinlẹ̀ sí àwọn nǹkan kan àti gbogbo tá a fi ń jọ́sọ̀ fọlọ́wọ́n ọba yọ̀gbọ́n fi jọ́sọ̀ ẹlòmíì àfọlọ́wọ́n ọba kíní ìwá ni ó wá kọ́ àwọn ó láwọn ìpìlẹ̀ kan tó yẹ kí bọ́yọ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ dáadáa pàápàá jùlọ tó ní sọ pẹ̀lú ìnífẹ̀ẹ́ ọba tá a fẹ́ jọ́sìn fún àti ìran kan ọba tá a fẹ́ jọ́sìn fún yìí pẹ̀lú ìníbẹ̀rù ẹ̀ ọba tó yẹ kí yẹn máa bẹ̀rù tí yẹn tó máa dùn ọba tí yẹn máa bẹ̀rù téèyàn máa wá ran kan orí ẹ̀ gbogbo ẹni bá jàtọ̀ sọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n ti ń bẹ̀rù nǹkan náà ẹni gbogbo àwọn tí wọ́n sin jẹ́kọ́ wọn láwọn lọ́rọ̀ nǹkan tí wọ́n ń pè àbí tí wọ́n ló fàkà tí wọ́n ń bọ àbí tí wọ́n lẹ́yìn kẹtẹ́fẹ́ kọ́ tí wọ́n ti ń bẹ̀rù nǹkan yẹn wọ́n lè rakun rí ẹ̀ wọ́n máa jẹ́ kí ni ọkọ̀ ọ́ wọ́n máa jẹ́ kí ni ó gínìkan fún ọ wọn ní ìrànká kó lè sọ̀rọ̀ fáwọn ṣùgbọ́n Allah Allah subhanahu wa ta'ala wọn bá tí wọ́n máa bẹ̀rù tí yóò máa kan orí ẹ̀ ẹgbẹ́ mi ó sì gbọ́rọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ ìwà nìyẹn gbọ́rọ̀ jẹ́ kí ìfẹ́ nìkan kó tóbi ju ìfẹ́ ọlọ́ọ̀bá lọ nínú ẹ̀mí yẹn àwọn àyínú ọ̀pọ̀pọ̀ inú tí máa bayánú jẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí tí wọ́n máa pẹ̀lú àwọn mùsùlùmí ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ nǹkan mélòó ti borí ìfẹ́ ọlọ́ọ̀bá nínú ẹ̀mí wọn pẹ̀lú wípé kọ́ ọlọ́wọ́ bá wí báyìí àníbi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá ń sọ fún wa kọ́ ọlọ́wọ́ bá fẹ́ báyìí ah no ọ yàtọ̀ sí náà bá wa máa ṣe ajẹ́ pé agbé ìfẹ́ àwọn àbáyẹn lórí ju tọ́lọ́wọ́ bá ìtàníbi sallallahu alaihi wa sallam lọ́ni kódà ẹlòmíì sheikh èmi tí máa bá nínú jẹ́dé tẹ́lómi bá wùwà ìdájọ́ bá ní kọ́ abúrà pẹ̀lú wàlá yóò bura kódà kò ní yóò jà lára wàlá ìtọ́lẹ̀ sọ́bi lẹ́lẹ̀ sílẹ̀ ilẹ̀ wa. wọ́n fi ṣẹ́wò bura kò lè bura lé irọ́. kò ní wọ́n fi ṣẹ́kù lè bura yóò sì máa gbà báyìí tòtò mímọ̀ pé ìfẹ́ ṣẹ́kù yẹn wà lẹ́mìí ẹ̀ ṣẹ́kù yẹn tóbi nínú ẹ̀mí ẹ̀ jọ̀wọ́n ọba Allah subhanahu wa ta'ala lọ. wọ́n fi eléyìí o ta ko ti ń jẹ́ pé tọ́lọ́n torí ẹ̀dá ọbẹ̀ kó ajọ́ sí fún ọlọ́run ọba. lápèjọ inú ọ̀rọ̀ yahoo náà òun ló fàtọ́ pọ̀lọpọ̀ fi sọ àmú àwọn ṣàárẹ̀ ní àbíkẹ́lẹ́ kan ní ọbí sọ́dọ̀ ọlọ́run ọba lọ́ọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá torípé wọ́n máa ń ní àkàpé ẹlẹ́mẹ́gbà tó bá fẹ́ sáàdọ́ àtàrí wọn bá gbà àbíkọ́ òun débi sàárè lágbàjá àbíkọ́ òun débi ojú orí ọba kan ó wá jẹ́ kí wọn lè dọ́rùn bàbẹ̀ mọ́ àti kí wọ́n tún ní ìkàkà tí wọ́n fi máa ṣe sàárè wá kún fún ìmọ̀ ṣẹbẹ pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sàárè náà ti mú ní ẹbọ ọ̀pọ̀lọpọ̀ sàárè wọn ti mú lóòsà táwọn èèyàn wá fi ń jọ́sìn fọ́lọ́run ọba wọ́n tàbí ẹgbẹ́ gbogbo tí bá ti ráwọn ìbá yìí kò sí níbi sàárè ìdàbà lágbéyà ti mọ̀ tí bá tó wáyé fáwọn èèyàn nínú títí wọn bá nínú jẹ́ jù ní pé ah, àwọn kí níyàwó lè sílẹ̀ o àwọn lọ̀bẹ̀rẹ̀ wà bí sàílẹ̀ torí kí bá ṣe bátàn àbáwá máa léèrè hmm. àdúrà sí ń gbà tàbá ti ṣe ṣe yíò láti màkí báyá ojú ọ̀nà sí ẹ̀wọ̀n ojú ọ̀nà dodo ni bàbá sẹ̀gó náà dúró mi tóun náà ti ṣe òun náà bẹ lọ́wọ́ òun náà bẹ sẹ̀gó rẹ̀ àdúrà tẹ̀ náà gbà tó hmm. tàn fàdúrà gbọ́dọ̀ pé sẹ̀gó yẹn náà dáná nù hmm. ó tún àkẹ́bẹ́ kí èèyàn máa bẹ̀bọ̀ òun náà dá náà nù mọ̀ pé kéèyàn sọ pé yín nítorí wọn ti kádàrà fún yàn pé yóò ṣẹlẹ̀ sí yàn yín ó ṣẹlẹ̀ yín tún àpá àdúrà yẹn gbà nù àbí tí ń ni òun náà ní tí ń túmọ̀ òun ni kí lọ́lọ́wọ́n bá wí kí lọ́nà níbi sallallahu alaihi wa alihi wa sallam òun ló wí pàápàá jùlọ tí wọ́n jẹ́ mùsùlùmí rí kọ̀gbọ́rọ̀ fi ọlọ́wọ́n bá lẹ́kọ̀ọ́ pé nǹkan mí ni ọmọ wa lọ sí èyí òun pàtó ọ̀pọ̀lọpọ̀ máa kan oore ẹ̀dá ọlọ́wọ́n bá jórí ọlọ́wọ́n bá lọ níbi sàárè náà fọkàn sí ni lára sheikh kan ni àtàtò mi fi fọkàn sí kókó àti sèkú bá ló wọn bá yàwó wọn láti pọ̀ nítorí pé kọ́lá ti kọ̀lùbọ́kà sí òun la kódà fi sórí rẹ̀ fún un ibi tí wọ́n gọ̀dé yóò ẹnìkan kan ò ní jẹ́ kẹfẹ́ rí àbí kó fi súnà níbi ilẹ̀ àbí kó jẹ́ pé àkọ́kọ́ orí ibú jọ́kọ̀ sọ sílẹ̀ pé yọkọ̀ gàn yọkọ̀ gàn náà tí wọ́n kọ̀ gbà lákàá ìlọ́wẹ̀ wọ́n ní pé gbogbo nǹkan bíi àtàwọn Islam wọ́n ti kọ́ máa gbà lákàá ìlọ́wọ́ wọn kó tó di pé wọ́n lè jẹ́sùn tó pé kò ní bára gbogbo tí a ń sèyàn bára káyìí mu ṣùgbọ́n àti wàtí kọ́ nílà káyìí kò sí ma bẹ̀rù ìyá kan ma bẹ̀rù wòlíì kan ma bẹ̀rù yóò wá jẹ́ kí wọ́n kún fún ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ti ń sàsokọ́lé bẹ́ẹ̀ wọ́n máa so ndé bẹ́ẹ̀ wọ́n máa so àsomádì bẹ́ẹ̀ wọ́n máa so ká wọ́n máa so gbẹrẹ tọ̀ wọ́n sì máa gbẹ́bọ. ṣé kìí ṣe máa bá nínú jẹ́kìrì kẹwàá aládùúgbò mi kà òṣùpọ̀ pàtó àmì aládùúgbò yìí mùsùlùmí la mara wa sí nbọlá tí wàá dẹ́bọ̀ lórí ta. ẹ wà jí làárọ̀ ẹ bá kókò lé ìsàbẹ̀ta ẹlòmí ó tún fi ẹyin sí wọ́n tún fi wọ́n tún abu epo sí mm. tẹ́mọ̀ pé lóòótọ́ yà àwọn èsù wọn ń bọ̀ àtúntò tó dábàá ní ẹgbẹ́ kan lójú ọ̀sán káwọn yóò rí yín ajẹ́pẹ́ tẹ́ ń ṣe ohun tí ó dáa ni kí ló dé tẹ́ ń bẹ̀rù nǹkan mẹ́rin tó fún bẹ́sẹ̀ kẹbẹ̀ rọ́lọ́mà Allah subhanahu wa ta'ala ajẹ́pẹ́ lẹ́yìn inú àwọn ẹbọ tó lágbára ni ó lè ta kun tí ntọ́lọ́wọ́ bá torí ẹ̀ dá wa sáyé tó sọ pé òun nìkan lè bá ajọ́sìn fún òun ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn àmàlẹ́ kódà wọ́n mọ̀ kiri káàkiri orí pẹ̀lú mọ́tò wọ́n tó ka òkọ̀rọ̀ wọn níjọ́ jèrè ni o òka ni ẹjọ́ bá sórí ibú kó wallahi nínú nǹkan tí máa ba nínú jẹ́ ni àwọn kò ọ̀kẹ́ bọ́ ọ̀kẹ́ bọ́ ajẹ́pẹ́ lẹ́yìn tó àpẹẹrẹ àgbà fọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní gbogbo nǹkan yìí nínú tó takò islam ni nínú tó takò tí ń jẹ́ tawhid tó jẹ́ pìlẹ̀ ẹ̀sìn ọmọ mùsùlùmí tó yẹ kó wọn lọ́run torí ẹ̀dá sáyé náà ni o ayíkẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo ohun tó wà ní ní wọn ṣe pẹ̀lú ẹ̀ bábáyìí eléyìí ní wọn sókí òun ló ní wọn ọlọ́run bá ní kalama wá sọ lọ́rẹ̀ àgbọ̀rọ̀ wáyé bẹ̀rẹ̀ lómi o tọ ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ ti tẹ́ ti jóná ó gbé ọ̀la ìbádà ní sheikh ìbádà ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ àfi jọ́sí pọ̀lọ́ba ni a ní ìbádà bẹ́ẹ̀ kébọ́yá gẹ́gẹ́ bá ti ń kírun yẹn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ọkàn rẹ gbọ́dọ̀ gbà pé kò sẹ́lò míì tó lọ sórí fún àfọ ọlọ́run ọba nìkan ẹnìkan tó máa bẹ̀rù ya ìjù ọlọ́run ọba yìí náà ni ẹni tó lè sọ gbogbo tí o gbáyé bá pa ọkọ̀ káwọn fẹ́ sórí fún ọ tó lọ́wọ́ ọba lóore yẹn ò ní jẹ́ tiẹ̀ òre yẹn ò ní jẹ́ tiẹ̀ ọlọ́run ọba nìkan so tí o gbẹ́ bá parọ̀ kọ́ aláǹfẹ́ sọ lórí ọlọ́run sí ní orí yóò ní jẹ́ tiẹ̀ wọ̀lẹ́ kò ní jẹ́ tiẹ̀ ayé pé ìwà náà kàn yẹn náà nǹkan pé ní ẹ̀sìn jọ́sìn fọlọ́n ọba Allah subhanahu wa ta'ala ni. lẹ́gbẹ̀lẹ́ ilé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa dààmú ara wọn káàkiri. wọ́n wà ní. ẹ̀ à ń lọ́dọ̀ bàbá kan ni tí bàbá yìí bá tó wá kún kọ́. tó bá wọ́n tó gbọ́ sí omi ajẹ́pọ̀lọ́ ọba rẹ̀ kúnnù sọ́nà ọba máa kú ni ọlọ́pẹ́ pàtàkì kàlẹ́ alẹ́ hajj lẹ́dẹ̀ẹ́ la yamut ọlọ́run ọba tí ò ní kú láyéláyé òun ni kéèyàn gbára lé. eléyìí ni tawhid olóhìí. òun tawhid olóhìí òun ló bá tàbí sàṣọ jẹ́ kó ló yá pé màtí alákọ̀tẹ̀ ní màtí nàfàlẹ́ àtàmà lọ́hùlẹ̀ àti pé gbẹ̀ntọ́ àfi lè gbọ́ pé èka kan ní sọkọ́ àbí ń sọ̀rọ̀ àbákaló gbáralé àbákaló gbáralé ọlọ́run ọba òní jó nísìmí kò ní nísìmí láyé ni. kò ní pé alámọ̀ yìí ò ní pé torí pé kò ní gbó tọ̀ tí bá ṣe ń kó omi kò ní ti kó omi ìṣòro kan ìṣòro mi ó tó jálù torí pé kò gbára lé ọba tó yẹ kó gbára lé kò ní ìrànkọ́ tó yẹ kó ní ìrànkọ́ bẹ́ẹ̀ ni ò bẹ̀rù ọba tí ó yẹ kó bẹ̀rù. ṣẹ́kọ̀ ìpínlẹ̀ kẹta tọ́yà wàsífàt torí ẹ̀ eh, subhanallah ó wà kéde ìhun tó ní ohun tó fẹ́ gan ni torí ẹ̀ sọ wàsífàt wá ní òun ni pé kéèyàn ní bìlífù pé ọlọ́run ọba lọ́ subhanahu wa ta'ala ó láwọn orúkọ kan tó rẹwà tẹ́ pé falillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ọba láwọn orúkọ orúkọ tó dá lórúkọ ọlọ́run wá nìyẹn máa fi pe ọlọ́run ọba ni àwọn orúkọ yìí dẹ́sì nìyẹn tó máa fi jọ́sìn fún ọlọ́run tó kó gbogbo ẹ̀dá tó bá gbà yìí pé ọlọ́run ọba ọba àsẹ̀mí ọ̀nì àlùbáṣẹ́ ọ̀rùn ọba tí ń gbọ́rọ̀ ni ọba tó ń rìnà ni ó bá tó gbogbo tó ń bá wà ní ihò rẹ̀ ọlọ́run ọba ríhun òun lẹ́bàá ọmọ ẹlòmíì mùsùlùmí ni wọ́n máa jẹ́ lójú ọ̀sán tó bá ti dòru lójú nǹkan míì àyíkú tó bá gbà pílò tó ọlọ́run ọba ń rí ọ ọlọ́run bá sì ń gbọ́ gbogbo tó ń ṣe nítorí òun jẹ́ sọ́nà ló jẹ́ lóru àti kọ̀kọ́ rí àti pamọ́ rẹ kò ní yàtọ̀ fọlọ́wọ́n bá lọ́sọ̀ hánà wá ti àrẹ torí fọlọ́wọ́n bá yìí ṣùgbọ́n ẹlòmíì ó kà tó bí àkébè ẹbí tàbá wà lára ọlọ́run bá ń rí wa bí àtúbàtì ẹ̀tí bọ́sì kan ojú àkébè ọlọ́run bó rí wọn mọ́nu ajẹ́ pé àyè nígbàgbọ́ pé ọlọ́run bá láwọn orúkọ yìí nù lẹ́yìn náà wà ní pé tó bá fi gbàgbọ́ kọ́ ọlọ́run bá láwọn orúkọ yìí tó bá fi yòrò yẹn tó kọ́ ọlọ́run bá ti pè o bí èyí tí a sọ níjọ́ ní bí àwọn orúkọ kó kọ́ dáhùn yẹn máa fi pè ọlọ́run bá yájájá kẹyà ìlú tọ́ àwọn kọ burúkú tí ò ní nítumọ̀ àwòkọ burúkú tí ò ní ó tí ò ń lóṣùn wọn. sáadà bí la sáadà la bá bí la. sáadà bí ndéṣẹ́ lọ́sọ̀rọ̀ ẹ̀mọ́ta lẹ́àfíà. ẹlẹ́sìn olóòlù mi wọ́n sọ pé àwọn ajá àwọn ajá ẹ̀rọ sáré káfí wọ́n wà kọ́ sí orí kìnnìkà táwọn kojú táwọn forúkọ ọ̀hún mọ̀. yamliha makasadina masidina. àmàṣàlá ṣe kìtìmí. ajá wọn ní jẹ́ kìtìmí rú. ajá ní kìtìmí rú ndéṣẹ́ lọ́sọ̀rọ̀ ẹ̀mọ́ta lẹ́àfíà. àmọ̀ dúkẹ́ fọ́nà ọ̀bà tó lọ́wọ́ ńláwà kó ń bí tọ́lọ́ ńláwà kó ń jira nìyí o. gbogbo àwọn kankan nǹkan kọ́ wọn nu. nígbà tí èso kò fẹ́ dẹ̀gbẹ́ kọ́ pẹ̀lú ajá sí áfíríkà sí. pẹ̀lú kó ló máa fi sọ́lé rẹ̀ báwo kò fẹ́ fi ajá sọ́lé lọ wúra ajá kọ́ ọmọ kó sẹ̀wọ́n ìgbà tí sọ́lé tí tíṣẹ̀ rẹ̀ faramọ́ láti fi sin ajá kó fi máa sọ́lé. àtúntò jaja o kọ́mọ́dì kọ́mọ́dì bàbá jaja jaja àwọn yóò ń bẹ lọ́tọ̀ tẹ́ pé àwọn jaja ń tiwọn ni àwọn jaja jaja làwọn àwọn yóò wà lọ́tọ̀ tiwọn ọ̀rọ̀ yóò kọ́ là ń sọ nísìnyí na àwọn orúkọ wọn wá ní kó ìyìn tó àgbọ̀rọ̀ pé orúkọ ọlọ́run lọ́lọ́ ẹ̀yìn pọ́lọ́wọ́ bá lórúkọ tí ọba jẹ́ gẹ́gẹ́ bí yorùbá orúkọ àwọn èdèkédè ń bílẹ̀nu yorùbá ọba kó mi ẹ̀sìn ẹran ọba àgọ́ ẹ̀bà subhanallah tí wọ́n jẹ́ fi oríkì yẹn yí bàbá rẹ̀ kó gbà tó wà sí dàálẹ̀ ẹran kó bẹ́ẹ̀ sí dàálẹ̀ ẹran kó mẹ́rin dàálẹ̀ ẹ̀sìn tọ́ ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń ṣe tọba tí máa dé àkàrú sọlọ sọlọ mọ̀tàlẹ́ àfíà ọba tàbá ní òtò yóò tó lékun tàbá lọ́kọ̀ yóò tó lékun ọba amọ́nisẹ́ ní afẹ́ ah, àwọn tí ó sọ́hàn náà àwọn òròyìn burúkú èyí ròyìn ọlọ́wọ́n ọba yàtọ̀ lọ́wọ́ ọba ti ròyìn ara ẹ̀ o ọlọ́pàá ní asma'u alhusna gbogbo orúkọ tó bá dá yẹn yẹn wọn ni ti ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ìjọ kọjá bàdà àti orúkọ yìí náà ṣe ká máa fi pè ọlọ́mọba Allah tí wọ́n bá fi pè ọlọ́mọba náà wà nìyẹn máa pè ọlọ́mọba pẹ̀lú àwọn orúkọ yìí náà ni pè ọlọ́mọba bẹ̀ ọ́ torí pé wọ́lọ́ba tó máa ṣàforíjì fún ni mo ní àforíjì mi ọlọ́run wọlá pé wọ́lọ́ba tí o máa kẹ́ni mo sà kẹ́mi wọlá pé wọ́lọ́ba oníkẹ́ wọlá pé wọ́lọ́ba onímímà wọ́lá fi màmá mi bí ẹ̀sìn máa bẹ ọlọ́run bá nìyẹn bọ̀kẹ́ wá jẹ́ pé báyà orúkọ kúkọ mí ni ẹ̀sìn máa bẹ ọlọ́run àbí yọkàn wà mú lọ́nà ìgbà tí ọgbà náà yẹn sì wá gbọ́dọ̀ níbi ìlú fún àwọn orúkọ ọlọ́run ọba gbogbo àwọn kìnìún yìí àwọn tí máa jẹ́ kí ẹ̀sìn ọmọ èèyàn kó dúró tọ́nù tẹ́yìn bá ti lè lùsí tẹ́yìn bá ti lè fẹ́ẹ̀lì lọ́kàn náà àwọn mẹ́ta yẹn yóò jẹ́ mùsùlùmí o kò wá súnmọ́ kébé ayẹyẹ tó bá ti wà fún yàrá ọba náà ní í gbogbo nǹkan yẹn yẹn lẹ́yìn ìgbà náà kọ sẹ́lómi ẹ̀ta àlẹ́ sìn àti ọlọ́run ọba yìí lẹ́yìn ìgbàdàn ọlọ́ọ̀bá ilé àwọn orúkọ táti máa pè ó sì láwọn òròyìn táti máa yin orúkọ táti máa yin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala náà nítorí àsìkò wa. àwọn ọkọ rẹ̀ ètò ìsọ̀pá gbogbo àwọn ọ̀pá tó máa ń dáná. ọ̀nà tó gba àwọn ọ̀pá àwọn yìnyín èso kọ́ lọ́wọ́ bá o òkèké nǹkan ọkọ̀ àlìjẹ̀nú nù. tí wọ́n ti gbogbo nǹkan lágbó kọ́ fún alukurani tó a ti fẹ́ sàlùkurani olókọ̀ tiẹ̀ fat ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ní pé tí ẹ bá kọ́ ẹ̀yàkuyà ìyẹn ọkọ̀ dèdè dèdè nìyẹn. lákàyè ọkọ̀ fẹ́ẹ̀lì tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́run pé wọn àti ọba tó bá ti fọpá rẹ o lápèjọ nǹkan kùránì àwọn kan bẹ tí wọn gba àdúrà wọn máa kó. wọn ni wọn máa kọ́ àdúrà rẹ wọn máa sọ yìí náà. wọn máa sàdúrà àwọn kan máa kó. nígbà táwọn yahoo yahoo hákìá káàkiri dùn. ẹgbẹ́ bó ṣe rí nẹ́nu náà pé wọn ò ní jẹ́ dẹ́dọ̀ lọ́hùn àwọn àjẹ́ lókè wàhánàlá wọn àkótínú àkájì tiwọn. ẹwọn tí wọn sọ Allah subhanahu wa ta'ala. àyíkọ́ náà wọn bọ̀ ọmọdé ara ẹwọ sheikh ẹra ara àtàrí ìlàsí náà wà sí fatim tíyẹn bá mọ orúkọ náà tíyẹn bá mọ kọ́ náà ọba alqadiru ni ọba tó lágbára gbogbo nǹkan hmm. al-aziz alladhi la yughlab hmm. ọba pàtàkì sẹ́nìkan kan ò lè borí ẹ̀. sẹ́nìkan ni ọlọ́run ni yóò máa pè lẹ́nu kan yóò àlọ́kọ́ tẹ̀ lókè ní oníjẹ́ kí ní ọdẹ́dọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àlọ́ ṣùgbọ́n yìí ti wọ́n ti kọ́ dédé dẹ̀rin náà olóbá ti Imam Shafi'i alayhi rahmatullah Imam Shafi'i pé àwọn ẹ̀sẹ̀ kan bẹ àwọn burúkú àwọn kankan burúkú kan bẹ pàápàá jù lọ inú àgbélẹ̀rọ ẹ̀sìn àpàjù ẹ̀sìn Sufi Imam Shafi'i sọ pé bẹ́ẹ̀ bá ṣe wọ́ gbọ́n tó tó wá bẹ̀rẹ̀ Sufi lago tó wá bẹ̀rẹ̀ Sufi lago láàárọ̀ báyìí bí agbẹ́sẹ̀ pẹ̀lú fi di ọ̀sán dé ìdrọ̀lẹ́ ẹ̀ ti bá kó ti dòmùgọ̀ tó tún gbogbo ohun tí ọ̀bá làkàyè mu òun náà ni a fi ń sẹ̀sìn wọn. níwọ̀n bá sókí àwọn yẹn ní kó tó tó ká síbi àhàmíyàtò àtàwọ̀hídì نعم ah, jazakumullahu khairan ẹ̀dàkùn ahamiyatu tawhid kí wá ní pàtàkì ìmú Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo ah, eh, ní sókí ọjọ́ wa ti lọ wọ́n ti fún wa ní àpẹẹrẹ pé pàtàkì yìí nínú àwọn nǹkan tó kọ̀ dáadáa ni ṣùgbọ́n nínú àwọn tàbí mú bẹ̀gẹ̀gẹ̀ ni pé wọ́lọ́hì tí ẹ̀pọ́lọ̀ bá ní kí gbogbo ọmọ mùsùlùmí tá a bá lè gbà pé mọ ọlọ́run ọba lọ́kan yìí bá ṣe eh, ìmú ọlọ́run ọba àti ìsìn ọlọ́run ọba tó tàbí tàbá lè mú lódòdó ni tàbá mú lódòdó ni wàláhì gbogbo gbèsè ayé wa yẹn ní ọ̀rọ̀ nìyẹn yẹn torí lọ́njẹ́ kó yíwa pé man amila salihan min dhakarin aw untha wa wa lanajziyannahu ajrahum bi ahsani ma kanu ya'malun ajẹ́ pé gbogbo ẹni tí ó bá gbọ́rọ̀ ọba gbọ́ ọjọ́kùnrin ni o àbójóbìnrin ni o kí wọ́n láti fún ajẹ́ wa lanuhyiyannahu hayatan tayyibah gbóló sẹ̀mí rí láyé ajẹ́ pé gbogbo tó jísẹ̀ mi ẹ̀wọ́ di pákàlẹ̀ kí lásìkò tá a wà musiba àti kòró ẹ̀tún tó ẹ̀tún wòlé ti ṣe mọ̀ sí báyìí obìnrin ṣe ń pààyàn káàkiri pààyàn lọ́tún pààyàn lọ́sí ẹ̀rọ obìnrin ṣe ń rẹ́pọ̀ àwọn ọmọ kéèké tẹ́ òfin kíwúrú àgbà kò wọlé léyìí ṣùgbọ́n kí ló fà bàbá kébù sí dòní dọ̀la wallahi ọ̀nà àbáyọ yọ kan tó wà fún wa òun náà ní ká padà Allah subhanahu wa ta'ala ká tún tawhid wá sí tí tawhid bá dáa ni wà gbogbo nǹkan yìí kọ̀dà tí èèyàn bá ti jẹ́ pé èèyàn ń jọ́ sọ̀rọ̀ ọba òun lọ́pàá tó yẹ pé gbogbo wa kí wa yìí ẹ̀ lè rí ohun tawhid kẹ̀kẹ́ bá kò sẹ́ni tí ò lábù jẹ̀ǹjẹ̀ kò ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ fẹ́ ilé bóńtà ilé bóńtà ìlú mẹ́ ẹ̀ ilé bá ń bẹ̀rẹ̀ lẹ́yìn. ọmọ ẹnìkan tó jẹ́ ọmọ gbé. wọ́n á jọ ọgbẹ́ wọn sọ pé kódà ń súnà ni ọ̀rọ̀ náà alihamudulilayi àrírí a ti ń bá àwọn kan bẹ́ẹ̀. ẹ̀ lọ́ni kápátá obìnrin pé wọ́n fi ṣiṣẹ́ kìnnìkan. wọ́n jáwọn obìnrin ọjọ́ ọmọ ìdìgbẹ́ ní káàkiri bí wọ́n bá lójú ọ̀nà bí wọ́n bá ń tíráfù tí ayé ọmọ rẹ̀ bá ti wọ́n ti sínú fúlbàgì ni wọ́n tó jọ tíráfù papọ̀ ni o ayé tọ̀ ayé àwọn òní ń ṣe àwọn sani babaláwo yẹn àwọn jẹ́ ń pẹ̀lú àwọn àfáà náà ni o gbogbo aburú sí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá wọn dìgbé àwọn wo ni ẹ máa bá wọn bẹ́ẹ̀ irisirisi náà olùbẹ́jà àwọn nìkan oṣù báwọn náà ń bẹ nù wọn òun ló fi jẹ́ pé ibò sí àwọn tó já àfọ́ súnà ibò sí àwọn àfọ́ súnà máa pọ̀ lórí ikú torípé àwọn ní afẹ́ká àwùjọ dà yóò wá mà bórí àwọn èèyàn sí gbọ́nà àjẹjọ pé èèyàn kọ gọ̀nà bí sì wá sí bí yóò sì àti pé gbogbo ẹ̀tọ́ àtìwà lórí ìlànà níbi sallallahu alaihi wasallam ó ń tọ̀wọ́n ló fẹ́ ká yọ dáa tó ká yíwọ́ ò lè dáa kíámù wa ò lè dáa yàtọ̀ kó yẹ pé ká rí ìlànà ọlọ́run ọba yìí tó fẹ́ràn níbi sallallahu alaihi wasallam òun ló jẹ́ ká yíwọ́ dáa òun ló jẹ́ ká kálkì àmọ́ dáa tó kí wà ní àròdọ̀ à ń zikiri fa inna lahu ma'ishatan ẹni tó fi lè gbórúkọ nbí ìrántí ọlọ́run ọba wallahi ìsẹ̀mí pákà lè ké náà lèyàn máa lò sẹ̀mí tó fún pínpín sẹ̀mí tó burú bí ẹ̀ bá àjálù ìkájálù lèyàn máa máa kó mẹ́ ṣùgbọ́n tó bá ti lé kí ìṣẹ̀mí ojú lórí tọ́nà ọba ìtànàbí sallallahu alaihi wa sallam wallahi ìṣẹ̀mí tí ó balance mi ìṣẹ̀mí tí ó dáadáa ni a jẹ́ pé inú àwọn àmì ya inú pàtàkì tí ń bẹ fún tawhid òun náà ni pé yóò jẹ́ kí olóṣẹ̀mí rọrùn láyé yóò jẹ́ kí àwọn àdáwò tí máa ṣẹlẹ̀ sí yóò jẹ́ kó jìnà síyàn lẹ́yìn kí gbogbo sílẹ̀ tí ń bá ṣe láyé yìí kò ní láti ọgbà wọn jọ ọlọ́run ọba o tí tó pé tàwíìdì ti ṣubú ìpìlẹ̀ ní ó dàgẹ́ bí àpé èèyàn fẹ́ kọ́lé ni léèyàn wà ní foundation tí èèyàn fẹ́ kọ́lé lórí ayé pé sẹ́yìn lè kọ́lé lórí òfurufú ni kò jẹ́ kọ́lé lórí òfurufú gbogbo tí ń jẹ́ ìwà dáadáa ẹ̀sìn dáadáa tí èèyàn ń ṣe wọn àmọ́ lórí kéré kan ni tí o bá ti sí pìlẹ̀ yẹn bẹ́ẹ̀ yóò tọ̀hún ti wónú àfi kí pìlẹ̀ yóò dúró dáadáa ìgbà ló túmọ̀ pé léyìí olùjọ́sìn fún ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nù inú àwọn pàtàkì tí ń bẹ fún tàfíìdì náà tó wà nù lẹ́yìn náà tó wà ní kí lọ́dún yẹn gbọ́dọ̀ kí á máa kọ sọ́nà àbáyọ bẹ́ẹ̀ ni ọ̀sán náà bá la fún yà lẹ́yìn ohun táwọn ìdìdì kan lónìí láwọn ọjọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹni kẹ́tí ò ní wọ níwájú ọlọ́run bá ọ̀lá àbíkíyàn ní àbíkíyàn bá tàbí dídọ́dọ́ ọlọ́run bá ní o torí pé ẹni tí ó jèrè ọ̀rẹ́ pé gbẹ̀ntí wá pàdé ọlọ́run bá la yushriku bihi shay'an ẹni tí ó sẹ́bọ̀ kankan pẹ̀lú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala náà kó ń tọ́ àwọn nìkan ni yóò jèrè ṣùgbọ́n tó àpẹẹrẹ pàdé ọlọ́run bá tí yẹn sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá náà pé kò sí ọ̀kankan kò sọ́gbọ̀n nǹkan tó fẹ́ dá wájú ọlọ́run náà pé yóò dẹni náà ni àbíkíyàn pàdé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìjọsìn fún ọlọ́run bá ilé òun nìkan tí ò ní mú nǹkan mímọ́ lọ́wọ́ ba tí ò ní pe nǹkan mímọ́ lọ́wọ́ tí ó sì ní gbàgbọ́ nínú nǹkan mi ọ̀dọ̀ fún ọlọ́wọ́ ba Allah subhanahu wa ta'ala gba yẹn òun ni èyàn ó jẹni tí ó jèrè láyé mi bí tó jẹni tí ó jèrè ní alqiyama àwọn pàtàkì tàwọn ìdè tó pọ̀ dáadáa tẹ̀ pé àmọ̀ bá pàdé lọ́dọ̀ kárí àmọ̀ gbìyànjú kárí máa gbọ́dọ̀ táwọn afọ́nsún náà bá ń sọ wọ́lọ́yìn bẹ̀ láti rí oríire wáyé àti ti alkiyama. àmọ́ ìtò ìtẹ́ sọ fún àyè nìsín òun náà ni tó jẹ́ àkórí pàtàkì tawhid ká gbá yé rọrùn tó bá ti jọ gbé alkiyama ká sì máa lẹ́tọ̀ sí. ká sì máa lẹ́tọ̀ sí ìyá ọlọ́wọ́n bá ká máa lẹ́tọ̀ sí náà. ìta ìtọ́jà àkórí náà nù. fún ẹni tó bá fẹ́ sọ ètò yìí kí wọ́n pè wá sórí zero eight one four five nine five five eight three nine lẹ́yìn ètò zero eight one four five nine five five eight three nine nítorí ọjọ́ tó ti lọ àní ní àǹfààní láti gba ìbéèrè èmi ọmọ ìyá yín Ibrahim Badmasi Yusuf Dasuki àti sheikh wa Abdulrafi bin Aminullah à ń dágbére fún yín pé subhanakallah alhamdulilayi ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk asalaamu aleykum gbogbo ọmọlẹ́yìn oníṣẹ́lá Muhammad aluguraba gbajúgbajà ètò yóò máa gorí afẹ́fẹ́ dé ti gbọ̀nyín lọ́sọ̀ọ̀sẹ̀ ńlẹgọrọgà àwọn àgbọlẹ ní àjèjì lásìkò yìí gan. ètò yìí ni yóò máa ṣàfọyán pẹ̀lú ẹ̀rí nípa kíni súnà àwọn wo ni alùsùnà ǹjẹ́ lódodo ni wọ́n máa ń ra mílíkì ráwàrà fi jákun ìdí pẹ̀lú ìyá tó bí wọn. Allahu akbar ńlẹgọrọgà ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bí irọ́ àlọ́ wọ́n ní wọ́n pé tó jìnnà sódodo èyí tí máa jàrán ìrìn kiri ilẹ̀ bí kòkòrò kòrò nítorí pé a kì í fọlá jiyàn fínú rẹ jẹwọ ló fi pè fún káwọn onísúnà ó fàlàyé fìwà ìrẹ̀lẹ̀ fọ́hùn ẹ̀ kí ọ̀pọ̀ òǹdó gbẹ̀bí mọ́ra. àrùbá àti àfàlẹ̀kùjẹ tó pàrọwà fún gbogbo abanilórin jẹ́ tí kì í kọ́ bá a ṣe kọ́. kò sa ìpàrókò ọ̀rọ̀ fún gbogbo aláṣeporo aláyanjó náà àfiwàǹwàrà mọ́rọ́gùn kì í dákòkò lù. lórígun rọ̀bà tó bí ẹsẹ̀ mẹ́ ó sì máa gbọ̀. ní gbogbo ọjọ́ mọ́ndé aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní amóní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. fàtúbẹ̀ nílùú rọ̀bà.